ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له <clears throat> ومن يضلل فلا هادي الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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 وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى إليتي أدوقف الله أشي الصلاة فوم النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بوا أرى النبي àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú bi idhnillahi ta'ala nínú àlàyé tíra wa tíra Umdatul Ahkam eléyìí tí a ti ń bálàyé rẹ̀ bọ̀ ní ìwọ̀n bá bágbára ti mọ́ gbogbo tó ń ní ọmọ níwọ̀n bá àlàyé díẹ̀ bó ní wọ́n ṣe fi à ń pè ń lọ́lẹ̀ kí ló bí níwọ̀nba sókí a ṣàlàyé eléyìí láwọn lọ́sẹ̀ tó kọjá lẹ́ni náà àwọn ọmọgbé àdífì mí náà yẹ̀wò lẹ́ni ibi ìdìrí tó fìfẹ́ inú sọ̀rọ̀ ó bá wá dáhùn tán gbogbo àwọn agbọ́wàsí rẹ̀ náà táwọn náà bá wá tẹ̀lé lórí ìfẹ́ ọmọ yóò tún sì mọ́ gba commission lórí báwọn yóò náà bá ti ń gbẹ́sẹ̀ sẹ́ni pé ní burúkú ní kọ́lọ̀ mọ́jà bá wọn sí ọlọ́ndàkùn mọ́jà sọ̀rọ̀ fẹ́nu mọ́jà sọ̀rọ̀ fẹ́nu qala sahaba sọ́rọ̀ alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillahi wa قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من من أدم قال فخرج بلال بوضوء فمن ناضح ونائر فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء كأني أنظر إلى بياض ساقيه قال فتوضأ وأذن بلال قال فجعلت أتتبع فاه هاهنا وهاهنا يقول يمينا وشمالا حي على الصلاة حي على الفلاح ثم ركزت له عنزة فتقدم وصلى الظهر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل يؤذن بالليل يؤذن بالليل فكلوا واشربوا حتى يؤذن بن أم مكتوم عن أنس عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول àwọn àhàdífù tí a kéyìí ọ̀nà àwọn àhàdífù tí al-allamatul maqdisi alayhi rahmatullah tí wọ́n kówá fún wa lábẹ́ babul adhan nínú tíra yìí àmá ìta bẹ́ kílè ní حديث وفاء الصحابي الجليل أبو جحيفة أبو أبو جحيفة ìkànnà àwọn sọ̀hábí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ní jẹ́bẹ̀ wọn la ń pè ní Abu Juhaifa hadith Abu Juhaifa tàwa fẹ́ kílì ní ó ẹ̀kọ́ tó pọ̀ ló kó sínú ẹ̀kọ́ tó wá pọ̀ tó kó sínú yìí a rí pé agbala bìkan abala bìkan lókàn ti mẹ́nu bá ọ̀rọ̀ ọ̀run pípé àwọn abala tó kù àwọn ẹ̀kọ́ míì lọ́lọ́kan òjò kan òwàkùnú ẹ̀ èyí ló fi já sí pé àwọn ẹ̀kọ́ tó wá pọ̀ nú ẹ̀ yìí àwa náà lè gbẹ́dùn rẹ̀ tán ibi abáwá kàlẹ́ ọ̀rá pa kíyèsí wá síbẹ̀ pé ẹja furaṣẹ́kọ̀ yìí lọ hadith yìí ẹja tó furaṣẹ́kọ̀ yìí náà nínú hadith yìí á wá pèrà wá lákíyèsí lórí àwọn ìwé yìí lórí ẹ̀kọ́ pọ̀ ń bẹ púpọ̀ ẹ̀kọ́ tó wá fẹ́ yà sí nínú hadith ọ̀hún gangan tó kan ọ̀rọ̀ ẹnu pípé àkàn ọ̀rá yán ni torí bí ìdìnnìlá ń gbà tá a bá parí báàbù yìí àwọn àdáàbò mọ́ adìyàn a padà wá fún wá fún wa lẹ́kùnrẹ́rẹ́ tí ó padà wá kó tí ń bẹ́nu hadithu yìí tí ó wà kó sínú Abu Juhayfa tani jẹ́bẹ̀ nínú àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam orúkọ rẹ̀ ni Wahab ibn Abdillah Wahab ibn ibn Abdillah as Wahab ibn Abdullah al-Madha رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين Wahab ló kọ sàábé yìí àmọ́ wọ́n ní jọ náà lọ́hùn tá Ànábì ń bẹ láyé tí Wahab fẹ́ kẹ́kọ̀ọ́ tí àwa náà fẹ́ kéré ní lọ́dọ̀ Ànábì ààrẹ kọ́nù wọ́n ní jọ náà lọ́hùn ọmọ kékeré ló wà kódà àwọn ló kéré jọ lójú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi pé lam yablugh al-hulm kì dàgbà tí ó bàlágà ọmọdé ni tí bàlágà tí ń já a máa sọ pọ́ ọmọ tó lé lọ́dún mẹ́wàá àmọ́ tí ò tí bàlágà èyí ò tàbá wá ń júwe odidi sọ̀hábì radiyallahu ta'ala anhu wa ani sọ̀hábà tajma'in ipò ọmọdé ni níjọ́ náà kì í dàgbà ń jọ́ náà àsìkò tí Abu Juhayfa tí ń sọ̀rọ̀ yìí ó jẹ́ àsìkò tá nàbí wá ṣe hajjatul wada hajji tá nàbí fi dágbére fáyé ẹ̀rí tí ń dá sí pé tá nàbí gan fi kúrò láyé kò dájú pé sàábé ìpadà bàlágà àti kékeré ló ti kẹ́kọ̀ọ́ ìlọ́dọ̀ ànábì ó wá ọ̀rọ̀ náà tó sojú rẹ̀ jọ náà ó wá di ọ̀rọ̀ náà mú òun ní padà wá ń ké fáwọn tábìrì ńgbà táwọn dé lọ́rọ̀ náà fi wá dọ́dọ̀ títí wa èyí wọ́n mọ̀ já sí pé àwọn sọ̀hábí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọmọdé inú wọn ẹni àpọ́nlé ni èyí wọ́n tún wá mọ̀ já sí pé táwa náà bá ń bẹ níjòkó tó jọmọ́ jòkó mọ̀ ìjòkó wá sí ẹ̀dàpọ̀ ẹja mọ̀ kó àwọn ọmọ kéékèèké dání torí pọ́pọlọ wọn ọpọlọ tí ń ṣiṣẹ́ dáadáa ọpọlọ tí ò rú kan míì níbi iṣẹ́ tọ́pọlọ wọ́n ṣe ẹ̀wò adúrú tí sọ̀hábí ìgbà wá fún wa ọmọdé ní yọ́nà kì í bàrá àmọ́ tó ń ti jẹ́ ọmọdé rẹ̀ tó ń ti àìtí ìbàlágọ́ rẹ̀ ọ̀rọ̀ tó ti gbọ́ náà jọ náà láti inú ànábì ìgbà mélòó ẹni pé gbogbo wa náà tábá rántí àwọn ìgbà tá bẹ ní primary school ẹni pọ́gọ́rọ̀ wa àwọn ìgbà náà kálukú ní ìgbàlágọ̀ àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwọn ìgbà náà ọ̀gọ̀rọ̀ rẹ̀ láyé gbàgbé torí tó ọmọ bá ti ń pọ́ ọmọ ọdún méje mẹ́jọ mẹ́sàn-án bọ́lá ọba bọ́ ńlá ká ìdáadáa àwọn ọ̀rọ̀ tó bá ṣojú rẹ̀ ọ̀rọ̀ tí ò ní gbàgbé onẹ́rí gbígbà láwọn bá wálẹ̀ ìbánu bá sọ̀rọ̀ ńgbà mí wọ́n ní ọmọdé ọmọdé ṣòro sẹ́ intermit pẹ̀lú pọ́mọdé ṣòro sẹ́ ní pé tó bá ti ọmọ kékeré onígbàgbé tó bá dàgbà yóò ti mọ̀ rántí pé àpà ah, báyìí ló ṣe kinní kan báyìí lọ́dún kan báyìí nígbà báyìí ìdí nìyẹn ìjókòó ẹ̀kọ́ ìjókòó mọ̀ ẹ mẹ́jẹ̀ àmọ́ ilé àwọn ọmọdé sẹ́yìn bẹ́ẹ̀ ẹjá máa jẹ́ kó mọ́ sójú wọn àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá yìí kọ́lọ́pọ́sá bá wa ṣàtúnṣe gbogbo ẹ̀ náà àwọn ọ̀rọ̀ kan bẹ kò yẹ ká kọ ọmọdé sí lóòótọ́ ikú ń bẹ àwọn àgbàlagbà ló fẹ́ sọ̀rọ̀ yìí a máa wọ ọ̀rọ̀ kan bẹ àwa lè rò pọ́pọ́ ẹ̀ ń pìpì àwọn náà kalẹ̀ fọ́lànà so sahabi tó pẹ́ gbà wá àdíkì látọ̀rọ̀ nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tàpẹ̀ ní Wahab ọmọdé níjọ́ náà Wahab ibn Abdullahi Suwa'i radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ìgbà ìgbà tí ó di àsìkò àlì wọ́n lọ́wọ́ àlì àti wahab ibn abdullah ọwọ́ àwọn méjèèjì wá wo owó púpọ̀ kódà a ní àlè padà ló wahab láti máa fi ṣe wá ní alámòójútó lórí baitul mal ní kúfà níbi tó wà àwọn méjèèjì tó wọlé dé a ní àlè wá bá sábà pé wahab jọ náà ní wahabul khayr wahabul khayr ó ní Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ní mọ́ ń pè jọ náà abẹ́rẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala àti Wahab àti gbogbo àwọn sọ̀hábí àlẹ́gbà Muhammad alamọ́sà àwọn abẹ́rẹ́ sí gbogbo Wahab lórúkọ rẹ̀ ọ̀tọ̀ wá ní Abdul ọ̀tọ̀ sí ní Wahab ká máa rò àbí Abdul ló yẹ ká وهب بن عبد الله السوائي رضي الله تعالى عنه ilẹ̀ yorùbá ẹ̀rípa àdúgbà pàkíyèsí lórí ìhàrá táà máa ń dá lórí orúkọ abdulwahab làwá mọ́ làmọ́ fẹ́ sọ àwọn ọmọ wa nílẹ̀ yorùbá àmọ́ wọ́n sọ ọmọ ní abdulwahab tán ìgbà tí wọ́n bá máa kó kọ́ ní fúnlẹ̀ yorùbá ẹwà mara àwọn bọ̀dá wà bí i àti wà bí ìwà pọ̀ àwọn ilé ìrákùn gbogbo àwa tí a bá ma ń bó kọjẹ́ ìrákùn ẹjá lọ lè ṣọ́ra wà wò Abdul Wahab ó kọnu Wahabi a ń bó kọjẹ́ ní o Wahab ó kọ sọ̀hábí ni Wahabi a ń bó kọjẹ́ ní o ọlọ́mọsá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tó wáàbù ló wá sọ̀rọ̀ yìí tí ń ṣàbújù haifa ó ní àtẹ́ìtù nàbí ya sallallahu alaihi wasallama wa huwa fi qubbatin lahu hamraa min adam أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم. Ọlọ́hun wá sọ́dọ̀ Ànábì ní Hajjatul Wada. Ọlọ́hun Ànábì wà ń bẹ nínú ìtànpè ní kúbà a lè fi jọ bí tent àmọ́jọ́ náà bí wọ́n ọ̀rá mọ́ kéré kan kékeré báyìí orí rẹ̀ ó kéré ìsàlẹ̀ rẹ̀ wà tóbi yóò dàbí ìgbà tí yẹn kan ọ̀rá tẹ àwọn bí tent kan tí yẹn máa ń lò láwọn káàmù bẹ́ẹ̀ ni ti máa ń rí so ó nínú bẹ̀lá náà bí wà ó wá ní kúbà yìí hamra rẹ́ẹ̀dì ni min adam àwọ̀ ẹran tán yọ lára ẹran òun náà fi ṣe yóò láfi rí pé bí tẹ́ǹtì ta pé ó ní kí ni ó ní kú bá àjọ náà so ó lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam ó lànàbí ń bẹnu kú bá nígbà tó wà bá nàbíwá muhammad sallallahu alaihi wa sallam. فخرج بلال بوضوء وابي بن عبد الله السوائي ó ní kò pẹ́ rẹ̀ ní Bilal bá jáde níjọ́ náà Bilal ó bá jáde Bilal ta kéèké wúpa rẹ̀ lọ́sẹ̀ tó lọ tó já àpèrún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam mu'adhdhin rasulillah sallallahu alaihi wasallam ó nígbà Bilal ó wá jáde ó wá jáde bí wà dó eyín ó wá gbé omi àlùwàlá jáde fàdánrí fàmínà ọ̀dọ̀ hin wà náà ẹ̀ ó ní àwọn sàábí àdínábí abapin méjì nígbà àdínábí bẹ̀rẹ̀ sí ní fomi náà sàgbàrá àmọ̀wà kíkí ó débẹ̀ àwọn kan jẹ́ náàbẹ̀ àwọn kan sì jẹ́ náà ìlú فخرج النبي صلى الله عليه وسلم wàhálẹ́yìn hùlátún hamra ó lá nábi bá jáde láti inú kúbà tàbí lẹ́kan láti inú tẹ́ntì nìí aṣọ tí wọ́n ń bẹ lọ́rọ̀ ànábì ìjọ náà hamra kò jáṣọ pupa aṣọ rẹ̀ ìjìlá ànábì wọ́jọ́ náà ka a ní àrùn ilá àbáyá ọ̀bísà àkọ́yì wáàbù wá ní kódà ń gbàdá ànábì ó jáde ó ní mo wá ń rí déédé bí ojúbọ ànábì fífofun tó júbọ ànábì fofun ó ní mo sì rí báyìí nígbàtà ànábì ó bọ́ta ó ní ó là ànábì wá sàlùwàlá ó ní ni bìláàlù bá pè ìrún jọ náà ó nígbà bìláàlù ó mọ̀ wá pè ìrún àkíyèsí tó ń wá ṣe ni pé ó lòun wá ń wo ẹnu bìláàlù àtàtàbà òfà ó ní mò ń wo ẹnu bìláàlù bí ti ń pè ìrún ni háàhúná wà háàhúná mò ń wo bí bìláàlù ti ń gbẹnu sẹ́nu ọ̀tún ti ń gbẹnu rẹ̀ sí ẹ̀gbẹ́ òsì yàkó ẹ ń gbẹ́nu sẹ́gbẹ́ ọ̀tún báyìí yóò sì tún gbẹ́nu sí ẹ̀gbẹ́ òsì ó jẹ́ déédé ìgbà tí ń sọ pé hayya ala salah hayya ala al-falah so hayya ala salah àti hayya ala èyí ń wí sẹ́gbẹ́ ọ̀tún ìsì ń wí sí ẹ̀gbẹ́ òsì ẹ̀kọ́nù fún gbogbo pẹ̀rúpẹ̀rú dábọ̀ wà bẹ́ẹ̀ ó náà mú kí ní àárò tá nábì máa fi ń síwájú tí ó bá kírun ọ̀nà wa mú àrùn ní wọ́n wá fi gúnlẹ̀ fà nàbí fàtàkọ́dàm ànábì ìsúnmọ́ bí tí àrùn náà wà ó sí ájú àwọn èèyàn ó dúró gẹ́gẹ́ bí ìmáàmù tí ma ń dúró wọ̀sánlá dóhùrọ̀ rakàtẹ́ ó lànàbí sì kírun lórí ìjọ náà níraka mélòó níraka méjì kọ́sùrù lànàbí kí ìjọ ó lànàbí ò wáyé kò gbò bẹ́ẹ̀ tí ń kíraka méjì gbogbo orun rẹ̀ àwọn òun olóko mẹ́rin ní wá kí láká méjì méjì méjì hatta raja'a ila al-Madina tó fi di pa nẹ́bí padà sílùú Madina hadith yìí ẹ̀kọ́ pọ̀ mẹ́ púpọ̀ àwọn nǹkan tá bẹ̀rẹ̀ gbọ́dọ̀ lákìísí rẹ̀ ó náà ṣe kí ní jama ó pọ̀ púpọ̀ àkọ́kọ́ ó ní pé ẹ̀rí pé gbàtà débì kan bí àdéfì lẹ́ẹ̀kan a ní fàmìnà àdúhìn wàdáìn omi àlùwàlá annabi sallallahu alaihi wasallam o láwọn sàábé fi ń dárú ara nù iṣẹ́ wọn pẹ̀lú annabi sínú sallallahu alaihi wasallam a ní jọ náà bá annabi ṣe ń ṣàlùwàlá báyìí fàmìnà àdúhìn wanail ó ní pé àwọn sàábé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bára wọn fà á tán fún pẹpẹ mọ́ra wọn tán tira wọn kí náà tira wọn lé lórí omi àlò aláàdẹ́bì tí fi ń fọ gbogbo ara rẹ̀ táàdínàbì bá lòun fọwọ́ báyìí omi ni ò ní kanlẹ̀ gbélé tí ń tẹ́wọ́ pé bíbẹ́ gbà á eléyìí ló tẹ́wọ́ pé yóò kẹ̀mí náà lọ́wọ́ bẹ́lẹ̀ tí náwọ́ síbẹ̀ ilé yóò gba ọwọ́ rẹ̀ dànù ilé náà ti gbọ́wọ́ tí ẹ̀ síbẹ̀ bí wọ́n ti ń du omi àdúrà aládìnàmìnù èyí ò ní túnmọ̀ pé fàmí náà rẹ̀ ẹni ẹni tí ń wá kó mi ní ó kàn ó ni pé òun rí bó ti kẹ́ nìkan lọ́wọ́ òun náà bá tó ń omi àlùwàlá o ṣòṣe tí ó drop láti ibi ọwọ́ àná ìbáyìí kéde ọwọ́ tèmi ló bọ́ sí ìjẹ́ kí n fa ọwọ́ mi wọlé eléyìí náà òun náà náwó sí ebi náà náwó pé ìwọ nìkan kọ́ lọ́ọ́ fún mi yìí yóò pẹ̀lú lọ́wọ́ tí òun náà mú ìjẹ́ kí ni wọ́n fi ń ṣe tọ́rọ yatabarrakuna bi wudu'i rasulillahi sallallahu alaihi wasallam wọ́n fi omi àlùwàlá Ànábì wọ́n fi wá àlùbáríkà omi àlùwàlá Ànábì kí lá ni wọ́n fi ṣe jàmá wọ́n fi wá àlùbáríkà èyí ohun àkọ́kọ́ ẹ̀kọ́ táwà àkọ́kọ́ pọ̀ ń bẹ̀ ni pé á tóbi lọ́dún àwọn sàábí ohun àwọn sọ̀hábà radiyallahu ta'ala alayhim wọ́n sì gbé ànábì gẹ̀gẹ̀ bó ti yẹ kí gíní bó ti yẹ kí yóò gbé yẹn gẹ̀gẹ̀ wọ́n sì pa lé bó ti yẹ kí èyí pa lé ó lágbára púpọ̀ ṣẹlẹ àwọn sọhábà tó wá máa ń máa ń máa ṣàpọ́nlé ànábì ńjọ tí wọ́n bá tó rí báwọn ọ̀tá tó wá wà bẹ́ẹ̀ pé à ṣẹlẹ̀ fẹ́ gba sọ̀tá ni àwòwà jù fún yín pé àwa ti gbà fún tán yányán àwa sì ní gbogbo yìí a ti gbà fún tán yányán lọ́dún Al-Hudaybiyah ẹgbẹ́ àwọn afọ́lẹ́ máa ń rí fa àṣetàn sórí Hudaybiyah ìṣẹ̀lẹ̀ Hudaybiyah àwọn ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó lápá tó ní nǹkan púpọ̀ nínú Islam ní ọ̀rọ̀ Hudaybiyah àwọn kèfèrí kan wọ́n á kóra àwọn jọ níjọ́ náà lọ́nà ohun àwọn awùpé kìtì ẹni gan àwọn agbẹ́nìkan dìde ìwọ́n lọ́dọ̀ anábì anabuwa muhammad sallallahu alaihi wasallam iye wa wá ó wá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ìtàn tó lápẹẹrẹ ni tó sì láwọn tó ṣẹlẹ̀ sí àmà àfẹ́ wọ́gbó rẹ̀ lórí gbogbo wọn náà ló ní tàn lọ́dọ̀ sí padà sí fáwọn ìlú ní nínú wọn ìgbà tí ó wà tọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ló wá ní wallahi ya qawm wallahi ya qawm ah ó lẹ́yìn èèyàn mi mo fọlọ́run lakọ̀dìkọ̀dìmtò alákísra wà kọ́ìsàr onígbàtí wọ́n ní ọba róòmù dọ́dọ̀ wọn àwọn ọba ọba láwọn tó jẹ́ pé àwọn alágbára nù ní nílé ayé ó lè mi ti dáàfin wọn mo sì dáàfin wọn mo mọ báwọn aráàlú wọn ti ń ṣe pẹ̀lú wọn ó ní àwọn ẹmọ́jẹ ń tẹ̀yí o falam arọ ahadan minhum yu'azzimuhu qawmuhu ma yu'azzimu ashabu muhammadin muhammada sallallahu alayhi wa sallam ó nígbà mo mọ́ ó ní mo dáfin wọn mo déjọba wọn ó ní mo wá rí dáwọn èèyàn wọn tí ma ń pọ́n wọn lé ti ma ń gbé wọn tóbi ó ní àmọ́ bí wọ́n ti ma ń rí tó láyé èmi ò tí ì rí ọba náà nú ayé yìí táwọn èèyàn rẹ̀ wá ń fún ní àpọ́nlé tó tó bá wọn sàábẹ̀ Muhammad sí fún Muhammad àpọ́nlé ó wá bẹ́ẹ̀ prescribe díẹ̀ fún wọn ní àpọ́nlé wọn ó ní wallahi ó ní mo fọlọ́ gbọ́ra fún ibi tán pọ́n Muhammad déédéé ma yatrukuna lahu busaqa ma yatrukuna lahu busaqa ó dìbà náàbì bá tutọ́ lásán ìtọ́ rẹ̀ ò ní kanlẹ̀ wala nukhama wala nukhama kí ni nukhama ká ha kẹlẹ̀ lẹ̀ ó ní kódà bá náàbì bá ha kẹlẹ̀mbẹ̀ lásán kẹlẹ̀mbẹ̀ rẹ̀ nì ó ní wọ́n ní fi tásùkútù alẹ́lẹ́ kí kẹlẹ̀bẹ̀ ni ó wá kanlẹ̀ kẹlẹ̀bẹ̀ tá ní tà náàbì láyé déwò ó ní ìlà tàdálàkù bí ha ó ní tó rí ní pé tààdínàbí bá pò tó báyìí tó bá mútọ́ tó tu ìtọ́ kalẹ̀ báyìí kí tọ́ ní tó délẹ̀ ó ní wó ti sáré mọ́ ọlọ́rẹ̀ tẹ́wọ́ gbà bó bá ra kẹlẹ̀mbẹ̀ lọ́fún tó tu kẹlẹ̀mbẹ̀ lẹ̀ wó ti mọ́ ọlọ́rẹ̀ tẹ́wọ́ lọ́rẹ̀ gbà ìlà tàdálàkù bí ha wọ́n sì mọ́ fi pààrà wọn wà ń tọwọ́ dọ̀ ó ní tún Muhammad bá ní kẹ́lọ́ rẹ̀ ibò ń gbómi àlùwàlá wa ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá káàdù yaqtatiluna ala wudu'i ó ní in fact wọ́n bẹ̀rẹ̀ lè máa bára wọn fa wàhálà fa kàngbọ̀n nítorí pé fẹ́ jà fún mi àlùwàlá rẹ̀ bí omi àlùwàlá nàbí ò ní kanlẹ̀ wàyí ní amọ̀ ìbùtádàrú amọ̀rọ̀ tó bá ilé pàṣẹ báyìí lásán ọwọ́ kan náà wọ́n ti dìde síbi àṣẹ tó bá pa ṣe kí á jìlé bá nàbí ọlọ́pọ̀ yọ́ ní sáwọn sọ̀háàbù eléyìí sojú àwọn yìí wọn tẹ́lú bá wọn sàábé ṣe wá mọ́ sí fàdínẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kí n tó kú ládùúgbò bí àṣà kan náà àwọn alfáwà kí n tó kú mbẹ́ wọn ẹjá pàkíyèsí wa lórí kíní gan wọn tẹ́lí tá a kí ni oníṣúfí máa dùn pé iṣẹ́ ni pé ń tà mọ́ sọ̀rọ̀ tó ìgbà ń ṣe bẹ́ẹ̀ fáàdì lẹ́bí kí ló dé táwà náà bí wá ṣe bẹ́ẹ̀ fún àwọn ẹni ọlọ́run <laughs> torí yíò láàrí ó ń ṣẹlẹ̀ lẹ́ yóò báyìí ní sì ṣẹlẹ̀ láwọn lómi iná àmọ́dọ̀ àwọn oníṣúfì náà ló wà àwọn náà bí wọ́n ti máa gbé àwọn wòlí àwọn ṣé àwọn ìgbà bí wọ́n ti máa gbé wọn gẹ̀gẹ̀ lọ ìwà àpọ́nlé yìí annabuwa Muhammad pẹ̀lú ní sallallahu alaihi ìwà àpọ́nlé yìí tára lónìí jọmọ́ annabi Muhammad nìkan ló lẹ́tọ̀ sí rẹ̀ ẹ̀yin kádìríyà yìí tìjáníyà yìí ṣàbílíyà yìí àṣàbàdíyà tẹ́yìn náà máa ń ṣe rú ẹ̀ fáwọn ṣe wù yí ẹ ń kọjá àlà Ọlọ́run ni o ẹ ń kọjá àlà Ọlọ́run ni o gbogbo ẹ̀yin àlùfáà tẹ́yìn náà sọ àwọn ọmọ kí ó rí ìdàkudà báyìí yóò sì yàgbẹ́ yóò yàgbẹ́ tán ọmọ kí ó rẹ̀ nínú ọmọ kí ó mọ átábà fún àti rẹ́ni tó rán ọmọ lóúnjẹ ó sì jàmàlà tán ó sì sanwọ́ sínú ẹ̀ omi ayin omi ìdọ̀tí tó fi sanwọ́ ó sì ní káwọn ọmọ kéwọ́ ọmọ gbé mú omi àlùbáríkà ni gbogbo orú eléyìí kò lẹ́tọ̀ọ́ sẹ́nìkan o ẹnìkan ò sì lẹ́tọ̀ọ́ sí o ó náà ló sì sàn débi ọ̀rọ̀ kan tí ń bẹ́nu fàwákíù alìfàwákíù sáàkídọ̀ ó ní ìdákọ́ mẹ́lẹ̀ álìmù mi mẹ́jìlísì yìí ó ní dáàfáà bá dìde látorí àyè jókòó rẹ̀ fajlis fi ìwọ yáa jòkó sórí àgáhùn fa inna al-barakata tanzilu fi torí pálùbáríkà ti sọ̀kalẹ̀ sí orí àga àfá annabi nìkan ló níwẹ̀ o ọ̀rọ̀ ní tí ń bẹ́nu fàwákíù sáàkítọ̀ irọ́ ni o kí mo pé jàmá irọ́ ara arọ́ tí ń bẹ́nu tí ràǹgbò tó yẹ kán ní yọkúrú ẹ̀ àwọn bàbá wa tọ́lọ ní kí wọ́n kọ́ ọlọ́mọ́sà bàbá kẹ́ a máa ń pàkíyèsí lórí eléyìí èyí òun kò ṣe gíní kò lálàáfíà kò lálàáfíà ká sì gbà pé kò ní gíní kò lálàáfíà kìí ṣe dáwùlẹ̀ mọ́ ìjà sí ká sì nírọ́ ní kò lálàáfíà báyìí kò túmọ̀ sí pé à ń bú bàbá tó kọ́ a máa gbọ́dọ̀ mọ̀ pé kò ṣe gíní o kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀mí sí mọ́ sábà pàkíyèsí kan pé àwọn ọ̀rọ̀ àwọn àṣìṣe àwọn àlùfáà máa ṣe irú àwọn àṣìṣe wọn àmọ́ wàhálà táwa nílẹ̀ Yorùbá ni pé àwọn ilé gbà fáwọn àfáà ti wá ṣàṣìṣe tí wáyé lórí ọ̀rọ̀ ànábì tá a sọ ìkànnù àwọn àfáà kan wá sọ̀rọ̀ lórí agbáfà nínú Islam Ibn Daqiq al-Eid Ibn Daqiq al-Eid rahimahullah rahmatan wasi'a òun ni yu'khadhu min al-hadith ẹ̀wọ̀n mọ́ra láàmọ́ mú látara hadith yìí iltimasul barakati bima la basa usalihun bí ká máa wá àlùbáríkà látara táwọn ẹni rí bá wọ àbí tán ló àbága tán jòkó sí bí mo lábàṣà tẹ pẹ̀lú káwa náà wọ náà sọ́rọ̀ ورد في الوضوء الذي توضأ به النبي ẹni torí pẹ́rú ẹ ti wá fil wudu níbi omi oní tó bá ti wá níbẹ̀ a wà gbé pẹ̀lú ìtumọ̀ lọ sọ́rọ̀ gbogbo táwọn ẹni ọlọ́run náà bá mú wọ́ ibùdó tálọ́ ló yìí ibùdó dákẹ́kẹ́ rẹ̀ èyí náà kò lálàáfíà o torí pé táàfin mọ̀ bẹ́ẹ̀ pé kò lálàáfíà ni pé lẹ́yìn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹni ọlọ́run wá lẹ́yìn Abubakar ẹni ọlọ́run ni Umar ẹni Usman ẹni ọlọ́run Ali ẹni ọlọ́run ni Muawiya ẹni ọlọ́run ni Abu Hurairah ẹni ọlọ́run ni Amr ibn al-As ẹni ọlọ́run ni Abu Musa al-Ash'ari radiyallahu anhu ẹni ọlọ́run ni ó gbọ́ aṣọ àbáyé ẹni ọlọ́run ni wọ́n ta la gbọ́ pọ́n ṣe irú tó ṣe fáàdì náà fún lẹ́yìn rẹ̀ kò sí mọ́ so yíwọ́ láhùn ànábì nìkan ló ní irú ẹ̀ ká mọ́ bá ànábì dùn tọ́ báyìí pé àwọn àlùfáà kò sí mistake tán lè ṣe ẹni tá a wí ìlú dẹ̀kíkì náà rí àfọ̀ládìkù àwọn sì gbọ́ pé bóun ti gbọ́ yóò á ah, ó yẹ ká tún kí ní ọ̀dọ̀ àwọn asọ̀lẹ̀ ó àmọ́ àwọn àfáà tó kù wá ní ààrẹ ah, ah, yóò lálàáfíà àgbà àfáà ní ìlú ìlú dẹ̀kíkì náà rí àmọ́ ìtẹ̀wé yìí kó àbí wọn náà tó rọ́ nípa bàbá tó gbé ìdàkọ́mọ̀lá alimu ní mọ́jìlísì yìí fájìlísì yìí fa inna al-barakata tanzilu fi ìjòkókọ́ ìdí èèyàn máa ń dùn kórí látọ̀dọ̀ àwọn àlùfáà àwọn ẹni ọlọ́run ni pé wá bóòlọ́ ti gbàdúrà lẹ́nu wọn bóòlọ́ ti kí ni àbá àdúrà tọ́wọ́ bá rò pé nìkan jẹ́ ní eré tọ́ ní mùsùlùmí gbọdọ̀ mọ́ ṣe ojú rẹ̀ nìyẹn kọ́lọ̀ dákùn kó mọ́ṣà mọ́ fi rọ́gbọ́ wa náà lọ́rùn kọ́lọ̀ kó sì mọ́ ìgbàfẹ́ nìkọ̀ọ̀kan wa àkọ́kọ́ ẹ̀kọ́ tá àkọ́kọ́ àdéhùn ni mo ti lẹ́kọ̀ọ́ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn sọ̀hábì àgbẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi a pé à ah, ẹ̀wò àdínábì ó wá ẹ̀tẹ́ǹtì rẹ̀ tó jòkó inú tẹ́ǹtì yẹn tẹ́ǹtì pupa ní awọ ni wọ́n fi ṣe aṣọ rẹ̀ tó wọ̀ aṣọ pupa ní aṣọ yẹn ibi ojúkun ló dé ànábì wá jòkó àwọn sàbẹ́ jà sómi àdọ́lá rẹ̀ ṣe gbogbo orú yìí èyí ò máa wò pé kí a ló kàn wá pẹ̀lú gbogbo eléyìí gbogbo ẹ̀ pátá ìta bá ti lè mọ́ mọ́ nínú ẹ̀lẹ́já mọ́ mọ́ torí gbogbo ẹ̀lẹ́ kọ́ fún wa gbogbo ẹ̀ pátá o ní gíní jọmọ́ o ní ẹ̀kọ́ tásìmọ̀ rẹ̀ hmm, kọ mọ́ hmm, pé àṣẹ́kọ̀ lélẹ́ àṣẹ́kọ̀ Muhammad sallallahu alaihi wasallam ká máa lọ wá ọ̀nà ọ̀nà wo làátọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀bẹ̀ ó fi mọ yá wa náà torí tá a bá rí ibi lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ a rí ibi mọ̀tàn gbésí ayé ànábì bàbá wa mọ̀ yóò wá ràn wá lọ́wọ́ láti lè mójútó yóò ràn wá lọ́wọ́ púpọ̀ láti lè mójútó pé àpà ah, ànábì ti máa ṣe ẹjá wá kíyèsí tí nǹkan tí Wahab ibn Abdullah tó mú wá fún wa Abu Juhayfa ẹ̀rí pé nígbà tá nàbí ó jáde láti bí tẹ́ǹtì nù ó ní wà alayhi hullatun hamra ó ní tí ń bẹ lọ́rọ̀ ànábì jọ́nà hulla aṣọ kan ànábì wọ àmọ́rọ̀ aṣọ kí ni kọ́lọ̀ rẹ̀ hamra pupa ni ibẹ̀ làwọn afáwà ti wá kíyèsí pé ńgbà tó bá wá láṣọ pupa lànábì wọ àwọn àkọọ́lẹ̀ kan mọ̀ ń bẹ tó mọ̀ sọ fún wa pé aṣọ pupa ò lẹ́tọ̀ọ́ pàtàkì jùlọ fọ́kùnrin mùsùlùmí ṣé mùsùlùmí wá lè wọ aṣọ rẹ́ẹ̀dì ni tàbí sì wọ aṣọ rẹ́ẹ̀dì àwọn àlùfáà wa ṣàlàyé púpọ̀ al-allamatu ibn qayyim ìgbà mí àwọn afá wọ́n sọ gbà mí ọgbọ̀ inú azad ìgbà mí wọ́n ní filhadi nabawi wọ́n wá sí bí abíbùnà kọ́yìn jose anitira ní tí jẹ́ alhadi nabawi tó yàtọ̀ sí zaadu mi'ad meanwhile zaadu mi'ad náà ni amakina kọ zaadu mi'ad sallallahu alaihi wasallam sohadiyu nabi fi hadi nabi sallallahu alaihi wasallam wọ́n fi ṣàlàyé ìgbésí ayé ànábì ìlànà bá ànábì tí máa ṣe gbogbo nǹkan bóò ní ti ń ṣèmọ́ra bóò ní ti ń kírun bóò ní ti ń gbàwẹ̀ bóò ní ti ń yọ zàká bóò ní ti bóò ní ti ń ṣèwòsàn gbogbo ẹ̀ wọ́n wá kó gbogbo ẹjọ́ ìnà wá kọ tíra lórí nínú tíra ń bá wọn débi irú ọ̀rọ̀ báyìí tán débi wà dìfì àwọn àlejò àwọn wá mú àwọn àlàyé kan wá wọ́n ní táwọn rí ni pé aṣọ pupa tán ní bẹ lọ́rọ̀ ànábì yà yìí pípupa ní lóòótọ́ àmọ́ kì ṣe plain red pé pupa tí àwọn kọ́lọ̀ míì fi kó ṣe é ṣe kẹ máa bá bláàkì kẹ máa bá kọ́lọ̀ míì kẹ máa bá lára rẹ̀ kì í ṣe plain black a plain red ìsáàkùn ọlọ́ọ̀kẹ́ pé gbogbo bí tá nàbì ti ní ẹmọ ìwà aṣọ pupa wọn pé àwọn yìí ń plain red lànàbì wí ẹgbẹ́ aṣọ tó yẹ pé látòkè rẹ̀ délẹ̀ ìmí ò wá ní ìlà tó máa wá jẹ́ pé àsán pupa wọ́n ní yìí òun ni kò lálàáfíà kọkùnrin mùsùlùmí wọn wọ́n ní ká ní rẹ́ẹ̀dì rẹ̀ tí black ti wá ń ara rẹ̀ ẹwọ́n rí ìtọkùnrin mùsùlùmí wọ̀ nísìn ẹgbẹ́ rẹ́ẹ̀dì náà bàrẹ́bàwò black ní lẹ́gbẹ̀ẹ́ àbí mọ̀súrù náà kọrùkú lè tọ́ mọ̀súrù ni wọ́n jẹ́ ìṣẹ́ yàfúrù àwọn onínáka ní nísìlẹ̀ láì yàfúrù ọlọ́làwàmẹ́ ẹ̀rì pé black wà lẹ́gbẹ̀ẹ́ white tó wà níbi kan àtún orí blue bẹ́ irú eléyìí nísìn ló jọrú táwọn tù sí pé ànábì wọn jọ náà ṣùgbọ́n bá jẹ́ pé plain red àníkàmọ́wọ́ meanwhile alhassan ibn ali níjọ́ kan náà wà tó náà ti wá yọjú sàdẹ́gbà muhammad àwọn sàábé sàkíyèsí òun náà débi pé aṣọ rẹ́ẹ̀dì níbi ọlọ́run rẹ̀ àwọn mínú àwọn alfáà náà tún tún yóò pé ẹ̀múyọ ọmọ kékeré òun lè wá aṣọ rẹ́ẹ̀dì pé àwọn ọkùnrin tá nábì ní kí wọ́n wọ rẹ́ẹ̀dì ni pé ọkùnrin tó bá ti bàlágà a sì nínú àwọn alfáà kàlẹ́ àdìlá àgbàtúwò السعدي عليه رحمة الله عبد الرحمن بن ناصر السعدي عليه رحمة الله àwọn ní ojú táwọn fi wò ń tàwọn ni pé ká mọ́ wọ rẹ́ẹ̀dì náà ni pé àmọ́ rẹ́ẹ̀dì náà sì là náà wíwọ́ pé ṣùgbọ́n wọ́ líbàyà lè jawaz láti lè ṣàlàyé pé kíkọ̀ tá kọ́ kìí sí kíkọ̀ tá mú ní kókó èèyàn lè wọlé kọ̀ọ̀kan tó bá bùkátà sí i ọmọ kéwù bàbá tàwa wí abdulrahman saadi al-allamatul faqih al-usuli al-mutafannin muhammad ibn salih al-uthaymin alayhi rahmatullah ọlọ́mọ sábà wa kéwù ọmọ kéwù bàbá nasiru saadi ni o àwọn wa sọ̀rọ̀ kan nù tanbihu afaha gbogbo àtọ́lọ̀ bá la láǹfààní rí a ni wà ń dì a ní lọ́dọ̀ tàwọn jam'u ibn al-qayyim ahsan alálàyé ibn al-qayyim ike aṣọ yìí òun ṣe plain red lànàbí wọ̀ jáde o pé ìjọ ni a mọ́sìmọ̀ wọ̀ ní plain red wọ́n ní yíò fẹ́ fà wọn lọ́kàn balẹ̀ anil anna nahya anil anil ahmar al khalis torí pé ẹgbà wa tó kọ̀ fún wa pé ká mọ̀ mọ̀ wa sọ rẹ́ẹ̀dì jẹ́ plain rẹ́ẹ̀dì ṣẹ̀dí ẹgbà wa yẹn ó gbé ọ̀nà tó gbà wá ó lágbára púpọ̀ tó nù ànábì bẹ́ẹ̀ ó lágbára púpọ̀ fàkífà yẹ̀lúbáṣò ní bayani jawaz bó wá lọ́rọ̀ tá nábi lélé tí ó wà mọ́ sàlàyé rẹ̀ tí ó wà mọ́ wọ́ tí ó wà ní ní bayani jawaz ẹmọ ìwọ̀n ẹ̀rí pé ọmọ kéwù takú ti pọ́ àfọ̀rọ̀ àfá mi àfá àwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ tó fẹ́ ká mú bẹ́ọ̀nù òsèmínú gbọ́rọ̀ àfá àwọn alámọ́tò sáàlì wọ́n sì bọ̀rọ̀ àfá àwọn ẹlẹ́ wọ́n sì lọ ní mú àfá mi tí ó kọ́ wọn kéwù àfá mi ìtàn báláyé àfá mi ti pé ti ń bẹ láàárín àwọn àti rẹ̀ ẹ̀wọ̀n kọ́ gbé 700 years kankan báyìí náà àbíká níbi 600 years kẹwàá máa wo kí ló lékún kí ni change tí ó wà lórí ẹ̀ ìdí nìyẹn àwa ọlọ́mọ kéwú ọlọ́mọ sàṣẹ rọrùn fún wa ẹ má jẹ́ a máa ṣe tàásùbù fáwọn àfa àwa mọ́ ẹlòmíì táfà rẹ̀ tó kọ́ kéwú bá ti sọ̀rọ̀ báyìí kò sílò àfa míì tí ò bá sọ kò ní gbọ́ kò ní gbà àmọ́lẹ̀lẹ̀ asáfi ṣẹ̀lẹ̀ ìwà ìṣòro ìmọ̀rí ẹlòmí táfà ìbá ti sọ ọ̀nà ní final kò sí tẹ́lòmí ò bá sọ kò fẹ́ gbọ́ mọ́ ọlọ́pọ̀ ṣe àtúnbò wá ṣe o so yíò jọ sí pé aṣọ rẹ̀ aṣọ pupa a sì nínú àwọn àfáà kan alámọ̀tìlá Albani alayhi rahmatullah àwọn ní gbogbo àríyù tó wá lórí gẹ́gẹ́ wà sọ pupa kò tiẹ̀ lálàáfíà ìlú ṣe ayé tòkílẹ̀ máa dà mọ́ ara yín tẹ́mọ́lẹ́ ṣe àjámọ́rù jọba ní àdámọ́rò awúlá mínà tẹ̀lẹ̀jẹ́ ìgbẹ́gbọ́ láàṣì láìsí ò asìláàrí àwọn Allahu a'lam Allahu a'lam bí aṣọ rẹ̀ dìé bá ti pé kọ́lọ̀ míì tí ó ti wà ń bẹ́ẹ̀ èyí ò lálàáfíà kọjá kó jẹ́ plain red ṣẹ̀gbẹ́ táwọn bá ti wá wàwùjọ ti wá lẹ̀ Yorùbá ṣẹ̀gbẹ́ táwọn yìí ní à ń sọ̀rọ̀ ní tíra ní general ti ń bẹ nínú tíra generally tọ́ báwa bá padà sí pé ó yẹ já fi tí ń bẹnu tíra generally lẹ̀ ẹ jẹ́ ká padà sí tìlú ti wá ilẹ̀ Yorùbá wa ẹ dákun àwọn ìwúrà lásán pupa ẹni kò ní Ṣàngó ni ọlọ́mọ sì wá lọ ní Ṣàngó ọlọ́mọ jẹ́ bá wọn máa bọ́ Ṣàngó so ẹni pé lọ́dọ̀ tí wọ́n yà yìí táwà bá ti ráṣọ pupa lọ́rùn èèyàn ojú wò láti wọ́n sáré wẹni náà láti wọ́n pé ó dàbí bá wọn àwọn oníṣàngó lélẹ̀ ọlọ́mọ sí wá lóníṣàngó wọ́n sì já máa bá wọn bọ́ ṣàngó ẹ̀dá sàníjọba ẹ̀kọ́ lọ́mọ sáṣà ló wá kó ṣàlékún dáadáa fún wa èyí náà tún jẹ́ ẹ̀kọ́ kan táàmù jáde lọ hadith yẹn náà bákan náà ẹ̀kọ́ míì tí tó wá ń bẹ nínú hadith náà ta gbọ́dọ̀ pàkíyèsí lórí insha Allah ta'ala nínú àwọn dòrúsù tí ó ní pé Wahab ibn Abdillah ó wá sọ̀rọ̀ kan pé faja'altu atatabba'u fáàmù hahuna wa hahuna ó nígbà tí Bìláàlù pèrún ó ní mo wá ń tẹ̀lé ẹnu rẹ̀ bí ti ń lọ báyìí ìyẹn nígbà tí ń ṣe hayya ala àti hayya ala a padà kí ń débẹ̀ àmọ́ ká sáré yẹn gbà àti sáré débẹ̀ ní àyè wọ́n ní tí ẹ ń wí bẹ̀ ò ní pé ẹni tó bá bẹ́ pèrún wọ́n nínú ẹ̀kọ́ ọ̀run pípé òní ká mọ́ gbẹ́nu sẹ́gbẹ́ ọ̀tún ká sì mọ́ gbẹ́nu sẹ́gbẹ́ òsì ká bá débi hayya ala salati àti hayya ala falah tọ́ kí wá ní súrọ̀ rẹ̀ a ní ká méjì wà ní pé tẹ́ni ní bá ń pè rú dúró báyìí tó bá débi hayya ala salah ẹnu nìkan ni ó yí báyìí pé hayya ala salah hayya ala salah yóò ti yára jẹ́ kí hayya ala al-falah hayya wọ́n ní kó mọ́ yí ògbúwọ́dí a sì nínú àwọn alfáà tán ní kí ní jẹ́ bẹ́ẹ̀ pé kéyàn ó yí bọ́dì nìgan ààrẹ ìlú náà wá kí ń ṣẹ́nu nìkan àmáyí tó pọ̀ ní àwọn àlfà àwọn náà máa ń sọ pé ẹnu nìkan náà wí ọkàn lọ ẹ̀kejì ìjẹta bá yẹnu sẹ́gbẹ́ ọ̀tún ṣe ọ̀tún nìkan ló ní háyà alásọ̀lá ni tó sì nìkan ó sì máa ní háyà alálfàdà àbí àásọ háyà alásọ̀lá sẹ́gbẹ́ ọ̀tún àwọn agbẹ́nu sẹ́gbẹ́ òsì láti sọ kéde pé hayya ala salah àtúndà padà sọ́tún hayya ala falah àtúwádà padà sọ́sì pé hayya ala falah tí ń báwò láti ṣe ni a bá gbẹnu sọ́tọ̀ hayya ala salah hayya ala salah a gbẹnu sọ́sì hayya ala falah hayya ala falah hada mahallu khilafin fiqhi ilé ìta bá dọ́dọ̀ àwọn àlùfáà onífẹ́k ẹnu wọn ò níbi kò lé lórí báwọn báwọn mímu wọn ti ń fojú wò pé hayya ala sọlá nìkan ni ó wà mí ká hayya ala nìkan wà mí wọn nìkan ló lọ ìkan ló lọ tẹ́bá wà ní ìfìwáàgù dáadáa èyí tó kàn sọ ní pé fakuntu àtàtàbà òfààwò háàhùnà wà háàhùnà yẹkúlù yẹmí ìnàlùwà ṣìmáàlá hayya alàsọ́lá hayya alàlfàlá tó hayya alàsọ́lá hayya alàlfàlá ẹ̀kẹ́ ẹ̀kọ̀kan ló dáko pé sí túnbẹ̀ ní pé ẹyọ kan lọ́tún ẹyọ kan ló sì ìkejì náà lọ́tún ìkejì náà ló sì wọ́n rí gbọ́yà àmọ́ rí gbọ́yé ọlọ́wọ́ sábà kẹ́ àwọn àlùfáà wa tá máa ń yẹjú ọ̀rọ̀ mímọ̀ fún wa olágbímọ́ ní ọ̀lá ìmọ̀ Islam tó púpọ̀ tó bá kàtírà àwọn onímọ̀ tó rí mọ́ ti ń fi ìmọ̀ dára inú ni ó sì mọ́ dùn ara yóò sì mọ́ ìyá gágá pé ah, alhamdulillah yarhamukallah ìlànà ẹ̀kọ́ nìyí àwọn Allahu a'lam Allahu a'lam lẹ́nu máa ìwọ̀n bá ìwádìí díẹ̀ tọ́nà ní àríṣẹ́ ò ní kò sí láìfí náà tàbádé bí hayya ala sọ́lá káwà gbẹ́nu sọ́tún àwọn tó sì ní kíbọ́dì ló tẹ̀lé àmáwọn yóò ló kéré jù àwọn tó lẹ́nu nìkan káwà ṣe hayya ala sọ́lá ọ̀túnù hayya ala sọ́lá yíò ní pé a wítọ̀ tó sọ́tún a sì wí tòsìbósí bẹ́ẹ̀ náà ni hayya ala al àwítọ̀ tún fún ọ̀tún ayé alàlùfààlà káwítọ̀ sí náà fún òsì ọ́ níyò nípa tí ṣe déédé fẹ́gbẹ̀ méjèèjì gan ẹgbẹ́ ìgbà ayé alásọ̀lá ẹgbẹ́ iná sí gba ayé alásọ̀lá àwọn òbí bá ti sọ́nà àwọn àgbàdo ẹnìkan ló wá fẹ́sí ẹ̀yẹ nígbà yẹn wá lẹ́ sí nílé bọ́tún àtòsí tọ́ iwájú àtẹ̀yí wá kọ́ ọlọ́mọṣà fún alágbọ̀yẹ àwọn àlùfáà tí wọ́n sọ tí wọ́n sọ wọn tí wọ́n rí torí bá àwọn ẹ̀rí kan bẹ tó júwe ká túmọ̀ ṣe déédé lára bọ́dì wa yẹn pé ọwọ́ rẹ̀ méjèèjì o gbọ́dọ̀ jẹ́ kí ìyà kan máa jẹ ọwọ́ kan kọ́wọ́ kejì wá fún yìí àwọn abúwádùn àwọn olùsọ́sọ́ àmọ́ wọ́n ní ẹjọ́ àwọn oníṣàlọ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni kó lànà sọ fún wa pé èèyàn kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ máa rìn láàáfíà a ti gbọ́dọ̀ kí èso ọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n gbà kò sí dédé dẹ̀ lórí àti súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anábì ni tó bá ti wá di pé nǹkan ti ẹ̀wá sí bàtà rẹ̀ ó wá fẹ́ gba pé ẹyọ kan lọ fẹ́ wọ̀ ọyà bọ́ méjèèjì anábì ni ìmọ̀ kọ́ wọ bàtà rẹ̀ méjèèjì kẹsẹ̀ rẹ̀ méjèèjì wà nù bàtà àbí kọ́ bọ́ méjèèjì kẹ́wọn mọ̀ pọ́n fẹsẹ̀ méjèèjì rẹ̀ kálìsù wa máa fẹsẹ̀ méjì rí lẹ́ẹ̀kọ̀ kan náà bá mú yí wá sí ibi ti ṣẹlẹ̀ tó mọ̀ nípa kiri ayé o tẹ́lẹ̀ lómi tó lè sí yíò gbọ́ yí pé àà ah, ah. ó dá àdísì Bukhari tó ní kí yóò tó máa rìn ní ìṣẹ̀lẹ̀ <laughs> ariwo yíò bá tó sọ átùn wá pariwo yíò káàkiri àdúgbò wọ́n tó wá kèsí àdífì mí náà bẹ̀jẹ̀ pẹ́jọ́ mẹ́ lórí yìí onílé oníkámọ́ máa jòkó nínú oòrùn pẹ̀lú bọ́dì ara wa kan wọ́n tó bá jòkó ní oòrùn àbíkáwò láti inú oòrùn àbíkáwò láti sọ ìbáwọn kó jòkó láyé tó ṣe pé páàtì ara rẹ̀ kan bẹ nínú òjì páàtì ara rẹ̀ kan bẹ nínú ẹgbẹ́ bí ẹ̀ṣẹ́ máa ń jòkó gbábi jẹ pé ìníṣàlì orí ìbòjì láwà ìgbà tó wá pé òun wá fẹ́ wá síbi táwà òun wá ń pa apá kan ara wa dúnà apá kan ó wà nítọ̀ ibi tó rùn pa wọn ọ̀ tí fìyà jẹun bóòlù ọ̀rọ̀ ti máa pa ẹsẹ̀ rẹ débi tán tíbi tó kù yà dé orí táwọn wa mọ́bẹ nínú inú bòjì kò sí lé níbẹ̀ tí ó ibẹ̀ àwọn lòṣùṣù àmọ̀ táwọn àfáà rí tó tọ́ bá wọ́n tọ́wọ́ ní pé ẹka sí dédé fẹ́gbẹ̀ méjèèjì kọwọ́rọ̀ pé wọ́rọ̀ wúra àwọn àfáà sọ aláìmọ́mọ́ tí wọ́n wí ọmọ tí wọ́n wí ọlọ́mọ́sàbà akẹ́ ogun àwọn alfáwà ní Islam iyo na tó jẹ́ ẹ̀kọ́ mi so ala kulli hal hayya ala salah ẹgbẹ́ ọ̀tún gba ti ẹ̀ hayya ala al-falah ẹgbẹ́ òsìnà gbọ́nà hayya ala salah kejì ẹgbẹ́ òsìnà jẹ́ kí kónó gba ti ẹ̀ mọ́jọ nínà sí níbi hayya ala salah a sì nínú àwọn onímọ̀ táwọn dúró pé hmm, hayya ala salah méjèèjì ẹgbẹ́ ọ̀tún yi ala al-falahi méjèèjì ẹgbẹ́ òsì ọlọ́mọṣàṣà lẹ́kùn nínú fún ìkọ̀kan wa nínú hadith wáhàbì náà ẹ̀kọ́ àti lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀ nínú hadith wáhàbì náà ẹni ni ká máa ní táàmù gbé síwájú wa àtò kírù dákà mọ́mọ́ kírù sílẹ̀ sàlálù súnà lẹ́gbà Muhammadu kódà nínú àwọn àlùfáà tí wọ́n ní ọ̀ràn yẹn ni kí lápẹ́jọ máa ọ̀ràn yẹn ní gẹ́gẹ́ tó wà fẹ́ kírù àwọn méjì ní kí ò tọ́ ọ̀nà yẹn pé sunnatul mu'akkada wọ́n sì lẹ́gbà alaihi wasallam kó kírù lọ́dún kan ila ghairi jidari pé tí ò sóògì níwájú rẹ̀ àwọn àlùfáà àtọ́pẹ́ lọ́rọ̀ yẹn ni ẹ kò sóògì níwájú rẹ̀ jìdáàrù náà wì wọ́n sọ pé kí inú dúnà ṣe ẹni tí ò sí nǹkan kan ní ó lè má jó gírí kó jẹ́ nǹkan mi Al-Allamatu San'ani nínú Subulus Salam táwọn náà yọ nínú Al-Badru àwọn náà pàkéjì kọ́nà kò fún alágbóyọ̀ rẹ̀ so gbogbo àwa kírun kírun ẹja máa gbìyànjú ká má fojú kírun sutura àmọ́ Allahu a'lam kò dé dárọ́jà ká pè lọ́nà yẹn àmọ́ sunna tó ń mọ àkàrà sunna tá a kàn pa ká gbìyànjú ká máa mójútó kọ́nà mọ́sá àwọn ṣe ní ìrọ̀rùn fún ẹnìkan kan wa. a tún wá rẹ kọ́ mi ìkọ́ mbẹ́ nínú hadith wa àbùyí náà ana lẹ́yìn náà nabi sallallahu alaihi wasallam wà búlá nabi wá ń kí ní zuhu thumma salla zuhura rak'atayn anabi wá kí ní zuhuri rákà méjì ẹ má gbàgbé ìlú wo la nabi wà jọ náà ìlú wo ló wà maka tora ní hajjatul wada ló wà maka láti lọ sí hajji ó travel wá láti madina anabi wá kíkọ́ sóhù ń pé ìlú abínibí ẹni pé yóò bá ti gbé bẹ̀ mọ́tíyà ti kókó bẹ́ ó ti dà ìdí ó ti máa kí kọ̀sọ̀rọ̀ tó bá débẹ̀ àrìnàjò lọ ilé yóò máa jésì fún béèrè kan tí mọ́ sábà wáyé lọ́dọọdún lọ́dọ̀ àwọn ọmọ yàwá tó máa ń lọ ilé ni àdéjì ẹ̀ bá lọ lé léyà náà ṣe kó tún lè mọ kí kọ́sùrù náà yìí ẹ bá ní ìlú bàbá èèyàn mọ̀ lè ẹ̀ tá sọ fún ẹ ní kọ́sùrù ní kébi tí ẹ ṣe ìlú bàbá àníbi tó bá láti já ní ìrìnàjò ànábì bẹ́ẹ̀lù mọ́ká èyí sì ń kírun kọ́sùrù ó tún wá ní bá ànábì tí wá ń kí kọ́sùrù nìyẹn hatta raja'a ila al-Madina títí tó fi padà sí Madina yíò làwọn bá fi ní à ń kí kọ́sùrù ó kọjá pọ́jọ́ mẹ́ta nìkan láti mọ́ kí ìgbà ànábì ń ní mọ́ká ó kírun kọ́sùrù fá tó tó bá travel lọ sínú gan tó bá ti dé parí ìrìnàjò ọmọ kíkọ sí tó bá ń jẹ́ ìmáàmù àbúrò ló ń dá ìrùkì tó bá ti ń bẹ lẹ́yìn ìmáàmù tó ń bẹ lẹ́yìn kiri jama lẹ́yìn ìmáàmù tí máàmù ní kí mo pé tí mo bá kí olùwọ́n ló kí o àmọ́ ò bára rẹ pọ̀ fẹ́ dárò kí àbí ọun ní kọjẹ ìmáàmù fáwọn èèyàn kọ́ sùúrù lọ kìí kódà kọjẹ́ àwọn àlọ́lọ́rin nísìnyí ìwọ́jẹ́ pọ̀ ti sọ ìkódílé ìlọrin ti jí kíni ó ti dájú nídájọ́ ṣe ríà ní ohun àgbé nídájọ́ tàwa àwọn Yorùbá ní Yorùbá lè rùgbà gbà pé a ilé gangan lóhun èkó ta wá ilé yóò máa jẹ́ àjò kọlọmọsà fún alágbòyí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kọ́ mi tún bẹ́mi hadithun náà hadithun wahab ẹ̀rí ó ní ka ẹni anzuru ila bayadi saqai ó ní mò ń wo funfun ojúgun ànábì àti ṣòkòtò ànábì wa Muhammad mo ní máa ń lé èmi ojúgun déédé èmi ojúgun ní ṣòkòtò ànábì máa ń kí ló kọjú èmi ojúgun náà dáa ibi ẹsẹ̀ báyìí oníbẹ̀ ìṣòkòtò ànábì dé ìwọ́tọ̀ ọmọ ń parọ́ pé àwọn tí wọ́n ń fa ṣòkòtò sókè ẹ̀ẹ́kẹ̀ẹ́ kan náà gbé dé tí wọ́n ni pé rọ́rọ̀ ń pa ó ti ẹ̀ tó gbà tí kan ń parọ́ lórí ìrọba ní ẹ̀ẹ́kòtò ànábì wo ló kalẹ̀ ah, ilẹ̀ ìbáyìí ọmọ ń parọ́ wọn kálẹ̀ ìbáyìí àwọn àwọn abákan náà máa ń parọ́ ìgbẹ́ ẹran pọ̀ Mọ̀dínà pe igbe ẹran tó igbe ẹran tó wá pọ̀ káàkiri yẹn lànà bí òwá fẹ́kí ṣòkòtò wọn mọ́ kan igbe ẹran yóò já jẹ́ pàṣẹ ìgbẹ́ ẹran mọ̀ dínà owó mò ní lápá wọn ni ẹgbẹ́ tí ń dà nẹ́bì lólórun ọ̀tọ̀ indirectly jẹ́ mọ̀ òpùrọ̀ lẹ́ni bá wúlò yìí tọ́ ìgbà tí kò wá ìkárà ló rọ́ parí mọ́dọ̀ báwọn ló bá ní àbá wọ́n ní tẹ́lọ̀ tí mọ́mbà nẹ́bì ìran sọ òun ló sí aṣọ ànẹ́bì ìran <laughs> àìsáfẹ́ gba òfin ọlọ́run nígbà ọlọ́run wà mú wọn lè gbá tíra kan bẹ hayatu islam àkídà ṣáyẹ̀rọ̀ dáadáa ní bẹ́ẹ̀ o tíra wọn tàbá ti ń bẹ ní fáàlì dáadé ní kí wà ń bẹ yorùbá yìí bá ti ń kọ ṣùgbọ́n bá láǹfààní kó lọ bí tú tíra gbẹ̀gbà láǹfààní sí kó lómi túwò subhanallah lọ́wọ́ pẹ́ta ti wá ń júwé ìmúra nàbí sallallahu alaihi wasallam ìgbà wọ́n júwé ìmúra nàbí wọ́n ní ṣòkòtò àdẹ́bí okú ma ń dé nísfìsà ọkọ̀ ìlú ìdájí ojúgbùn rẹ̀ méjèèjì ìjọ wa gbà kí ó ní bá wà ní kí wọn àlùfáà wa sọ fún wa pé àbá sọ ọmọ bí ṣòkòtò àwọn tàbí níbi tí wọ́n rí bí ṣòkòtò àdẹ́bí tí wọ́n rí ìdàkùsọ yẹ ká mọ́ bára wa jà sólù yóò ẹlòmí wà ní ní adú gbogbo tí bẹ́lẹ̀ ṣòkòtò ànábì ló wá kàn á ìmúra rẹ̀ ní ó kàn yìí náà gbogbo ẹ̀ ló kàn àní gbogbo tó bá láti ní ṣe pẹ̀lú ànábì gbogbo ẹ̀ láàbùsùn náà gbọ́dọ̀ mọ́ mójútó ọlọ́mọsá bá yóò sáwọn sọ́hálà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam so gbogbo wọn náà tí ṣòkòtò rẹ̀ máa ń kọjá kókósẹ̀ wọ́n jù kọjá bẹ́ẹ̀ mọ́ o iná àpà gan tún ni àwọn ilé ìbòyí gan tẹ máa ń pè lọ lọ́làjú àwọn ìbò tẹ pè wọ́n lọ́làjú lọ́wọ́ definition trouser nínú àwọn dictionary wọn wọ́n dìgbò wọn lónìí tó ọba wọ̀ láti bí oríṣi rẹ̀ báyìí tí ó débi áńkù rẹ̀ níbi kókósẹ̀ déédéé tá nẹ́bí fún wa ní measurement lọ́wọ́ dictionary àwọn Oxford nǹkan kan léèwọ̀ ọba mẹ́rin wọ́n ní tán pè ní trouser ní tọ́wọ̀ láti oríṣi rẹ̀ tó débo ó débi áńkù rẹ̀ so àmọ́ tó bá ti ń bi pé ń kọjá abẹ́ dákùn kí lọ fẹ́ fìlú sí ọdún ní òní kámọ́ tẹ́mọ́lẹ̀ ní òdá ẹ kámọ́ tẹ́mọ́lẹ̀ ní òdá àní kó mọ́ kọjá òkùnṣẹ́ ẹ lọ gbogbo àwọn ọmọ orí ipò àwọn ọmọ àwọn ọlọ́rọ̀ àwọn ọmọ ní fi ẹ̀ o tẹ́gbẹ́ àṣà kan ìmí ìgan ní wọn gbá ẹkún múra rẹ̀ wọ́n sí ìwùjọ́ mi ọ́sì mi sáàkì sálámọ̀ ọ́sì mi sékì sálámọ̀ sí látara èrògbọ́ rẹ̀ tó èmi ti ṣìkan sálámọ̀ sí báwọn asọ́mọ igbó ni pé sálámọ̀ alẹ́gbẹ́ rẹ̀ alfa ara àfà how you dey na ha àti bí wọ́n ti rí rẹ̀ ẹ wá wò gbà táwọn ọmọ kánígẹ́mọ̀ fàtùkù tó sókè wọn fàtùkù sókè fún ara wọn ẹnìkan kò sí láwọn ọmọ ìlú àwọn táwọn aláàbí ṣe tọ́lọ́ ẹ̀wájà wò gbádùn ẹwà bó ṣe ọmọ ànábì àdáwà àwọn tó fi ń ṣe ọ̀làjú fèèkì tó fi ń ṣe lọ́dọ̀dọ̀ ẹ̀ ń kí wọn ẹ̀ ń kí wọn ẹ̀ ń gbé wọn gẹ̀gẹ̀rẹ̀ àwọn táwọn wá láwà fi ń ṣe lọ́hùn ẹ̀ wájà wò gbádùn àwa lẹ̀ wá bú àwa lẹ̀ ń pè lóko kókó àwa lẹ̀ hàn lè mọ̀ ṣẹlẹ̀ pé àbùṣe àti ìjàmbá ó ti mú ayé ọlọ́pọ̀ ṣàfihàn ìkọ̀kan wa ọlọ́pọ̀ ṣàfihàn ìkọ̀kan wa ọlọ́pọ̀ sí dáadáa fún wa lórí kí n bọ́ná ó sì ṣàlékún àgbọ́yé fún ẹnìkọ̀ọ̀kan wa ó ṣàlékún ìdúró dédé ojú ọ̀nà àtọ̀wẹ̀ẹ́dì sunna ẹjá bẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ṣòkòtò irun gbọ́n àwọn nǹkan físíkálì ọlápẹ́lẹ̀ yorùbá ìkójú wá dúdú sọ́rọ̀ mọ̀ ló fà á tẹ́lá àwọn oníṣúfí oníṣúfí gangan láwọn ìlú mi láwọn kọ́ntrí gíláàrùn sílẹ̀ yorùbá yìí àwọn oníṣúfí gan fa ṣòkòtò sókè oníṣúfí oníṣúfí ò mọ̀ fi rògbọ́n lẹ̀ ẹgbẹ́ ìmọ̀ tẹnumọ́ kìíní kan lágbàáyé ogun tí ń lọ láàrin àwọn alùsùnà àtúní súfí àtàwọn àṣáyọ̀ kìí sọ̀rọ̀ ṣùgbùn tó lókè ẹ ní ọgbọ̀n torí pé yíò tí kálukú lọ mọ̀ pé gbogbo alájọ́ ní ní everybody ló fi jásí pé nínú súnà ọ ní nínú àwọn tíra súnà tó máa ṣàlàyé pé nínú tá a fi máa ń dánù súnà mọ̀ oníkíṣòkò tó wọ́n máa lókè kán sì máa ní irùngbọ̀n àá ṣòkò tó lókè bò tó dẹ́gbà kó ní súnfí máa rí bẹ́ẹ̀ kàríjí máa rí bẹ́ẹ̀ oníbìnrin oníbìdíà máa rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò والتمسك بالكتاب والسنة قال ما شاء الله عليكم أبو يفين كمان إذا وني أبي لا دولة أنا لي تايم كوبو على ما ìgbésẹ̀ kan lẹ́nu tó tó nítumọ̀ ọlọ́mọṣà bá fàlùbáríkà ṣàmúṣà bá fòmí sí bóyá ká gbàgbé sáré tó níbi rẹ̀ tọ́yìn. ibi pé tó ti sọ pé òun tẹ̀lé ẹ̀ náà láti láti fi wọ́n gbẹ́nu sábẹ́ ọtí ọgbẹ́ àyà wa sára àfàyàn náà fara rẹ̀. a fi jẹ́ pati ń lo máìkì ń sìn kí ṣe pé máìkì yìí wá káàkiri eh, ṣé a sì lè máa gbẹ́nu síbẹ̀ bẹ́ẹ̀ náà àbí. wọ́n ní ìgbà tá a rí tí bèlà tí máa ń gbẹ́nu sọ́ọ̀tún ṣe háyà aláṣọ́lá ti ń gbẹ́nu sósì. a ní lásìkò wà ilé ni a ti ń fi máikrófóònù pè ṣàtúnṣì lè mọ́ gbẹ́nu ọ̀tọ̀ ká tó mọ́ gbẹ́nu sí àwọn mínú àwọn àlùfáà ìgbà tí wọ́n ṣàlàyé hayya ala salah àti hayya ala al-falah wọ́n ní rízìn tí bìláàlì tí ma ń gbẹ́nu sọ́tún sósì ìjọna wọ́n ní torí pé kí ohun rẹ̀ ó mọ́ lé dé àwọn tí ń bẹ lápá ọ̀tún àtàwọn tí ń ẹni bá wá rí oyin owó aṣọ pẹ́tọ̀ nígbà bá ti wá lulu microphone ìjókù kátà sí òmọ́ṣá nítorí pé máìkì gan àti ṣe lónígun mẹ́rin ọ̀rẹ́ ẹgbẹ́ máìkì àwọn spíkà wà ní àyíkìsì onígun mẹ́rin yóò lọ báyìí lọ báyìí lọ báyìí lọ báyìí èmi táwà dá padà sí táwọn àlùfáà ti ṣàlàyé ni pé nígbà ṣe pé ojú ayé àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níbi láàrín ti sí tàbí sí ṣe ìkọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ a ní kò sí láì fẹ́ká máa bá lọ a máa bá lọ níbà lọ pa fi ń ṣe súnà ta tún retí extra láàdá nítorí ta bá ṣe bẹ́ẹ̀ ń ṣe pé bíbí láàrù ti ṣe lójú ayé àdẹ́gbà àgbà kí ni jẹ́ wọ́n àgbà ládà èso ká mẹ́jẹ́ kí ládà ní kí ọgbọ̀n máa Allahu ta'ala ṣé dandan ni kóbìnrin ló nìkọ́ ó da nìkọ́ bójú nínú Islam ìbéèrè tó dára látọdún tó ti pẹ́ lẹ́nu àwọn onímọ̀ ti kù lórí pé ṣé dandan ni kóbìnrin bójú àbí kìí ṣe dandan àwọn àlùfáà fi mọ̀ jára wọn lógun lórí ẹ̀ wọ́n sì fi mọ̀ ní járún ogun ní sí padà tó sàn lásìkò tí wáyé náà nítorí lọ láàrin Sheikhuna al-Allama al-Muhaddith al-Mujaddid Muhammad Nasiruddin al-Albani alayhi rahmatullah àtàwọn mímú àwọn àlùfáà ogun ní lọ́lọ́kan ogun mọ̀ ní ogun ayọ̀ ọjọ́ àbá ti dákò ogun yà yìí ogun láwí ogun mọ̀ ogun ìṣọ́lọ́kọ̀ ìṣàládàá tó ogun táwọn nínú wọ́n jagun náà jọ náà tán kọ tíra síra wọn bá kọ́ra méjì kìíní padà dé ó tún padà mú kanada ní tán kanada mọ́ra wọn pẹ̀lú bí a àmọ́kọ́lọ́mọ́ sáà fún alágbọ̀n yọ̀rọ̀ so kálukú wọn náà ló wá ní ẹ̀rí kálukú wọn náà ló sì rí nǹkan sọ kò sí ẹni jẹ́ sọ wípé mo mọ́ tí sọ ààrọ́ àwọn alfáà tí wọ́n ní dandan ní kóbìnrin ó bojú Allah yọrí àwọn àdínlá ọwá láwọn ẹ̀ní tó múná lókun àwọn alfáà táwọn náà sì ní irọ́ kìí ṣe dandan náà àwọn náà rí àwọn àdínlá ọwá tó múná lókun torí lópin ìgbà tá a bá ti rí gómìnà ó sí júlẹ̀ lásìkò Muhammad sallallahu alaihi wasallam tá ànábì ó sì ṣe nǹkan àrùn pé èé ṣèwọ́tọ̀ sí júlẹ̀ definitely kìí ṣọ̀nà yẹn ẹlọ́rí gbogbo ẹlẹ́ ẹ̀rí táwọn tí wọ́n ní èso ọ̀rọ̀ yàn olórí ẹ̀rí wọn nígbé tẹ́bá dà ti ẹran ti gbókè ìjà lè rí lásìkò ànábì báwọn ẹ̀kan sí júlẹ̀ àbá lè rí ó bá ti jẹ́ pé yàn náà lè rí pé àwọn kan wọ́n sí júlẹ̀ tá a bá ti wá lè rí báwọn kan sí júlẹ̀ definitely ìsíjúlẹ̀ kìí ṣe kíni ìṣọ́ra yàn lórípa àti ráwọn tí wọ́n ṣe lásìkò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ pé wallahu ta'ala a'lam ọlọ́wọ́ bá lọ́ba tí ó nímọ̀ jùlọ òun sì lọ́ba tó ọ̀rọ̀ yìí jùlọ kì í sọ̀rọ̀ èèyàn obìnrin ògbójú lẹ́nu wọn bá wádìí díẹ̀ tí a rí sí pẹ̀lú ọ̀rọ̀ àwọn àlùfáà wa tí wọ́n bá ara wọn fà ara wọn o níbi ọ̀rọ̀ bòdú ìwà lágbára lẹ́nu شيخنا العلامة المحدث المجدد محمد ناصر الدين الألباني عليه رحمة الله bá a ṣe ní wọ́n jagun ọ̀rọ̀ ògbójú tó yìí tán jagun ẹ̀ pé kí n sọ ara yàn kí n sọ ara yàn tán kọtíra kọtíra gbogbo ìyàwó wọn pátá ìkankanù wọn sí júlẹ̀ gbogbo àwọn ọmọ wọn lóbìnrin pátá ìkankanù wọn sí júlẹ̀ àwọn àlùfáà tó wọ́n bá wọn fà á wá fi kí ní ìwúgbò wọn kẹsẹ́ wọ́n ní ẹ̀sìn máa wo ẹ̀sìn máa wo tó múra kẹta pé kóbìnrin ó bojú kìí ṣe ọ̀ranyàn gbogbo ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ gbogbo wọn náà bojú àwọn náà wá fèsì a ní ẹ̀ńgbọ̀ wá láwọn ìyàwó mi àtàwọn ọmọ mi bojú nìsí ẹ ṣé mo sọ fún ẹ bòjú ò sí nínú ẹ̀sìn ń then ọmọ pé yàtọ̀ ń bẹ láàrin alifatuwa wà taqwa alifatuwa wà máa bá wà taqwa alifatuwa ni pé kákan fi mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé ìmọ̀ sọ báyìí ìmọ̀ ṣe kí ìmọ̀ sọ báyìí tábà ṣàlàyé ìmọ̀tán ó wá pé ní tí màá wíre ó wá kú kí ní ìbẹ̀rù ọlọ́run tèmi náà sórí ọ̀rọ̀ mo ní káwọn ìyàwó mi ó bojú èmi náà bojú yìí ah, ọ̀rọ̀ yìí máa nínú ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ó ló dájú àwọn náà ọlọ́mọṣá sí dáadáa fún gbogbo wa náà ìdí nìyẹn tábà ní kí la gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ lè jà gbogbo yìí lórí kan bójú ni o kan bójú èyí ò ló dáa jù fún mi ní mùsùlùmí àmọ́ tó dẹlẹ́sẹ̀ tí ò bá gbò ó ibi táwọn àfáǹfà mara wọn lẹ́nu ẹni mo ìta wọn wí yìí ó yàtọ̀ sí ìtẹ́lẹ̀ tẹ́kẹ́tẹ́ wí káàkiri o pé ìgbòjú ó sì ń nú ẹ̀sìn gbogbo ẹni ẹni tí sì ń takòfin ọlọ́run takòfin àdẹ́bùwà Muhammad kí ní jẹ́ bòjú òsínú ẹ̀sìn ààrẹ ẹ̀sìn wa nìgbòjú wà ààrẹ ẹ̀sìn wa onígíní onígbòjú wà so yí táwọn àfáà ń fàmọ́ra wọn lẹ́nu ojú pé obìnrin tí ò bá bò ó ń gbẹ̀ṣẹ̀ àbí kò gbẹ̀ṣẹ̀ so ẹni báyìí pé ó rí bí tìwádìí ẹ̀ débi gbọ́ràn èèyàn ní gómìnà ni ó bojú ìtumọ̀ rẹ̀ ní gómìnà tí ò bá bojú gbẹ̀ṣẹ̀ wọ́n sì lẹ́ẹ̀dì tó pọ̀ àwọn àlùfáà tó sì ní ìbojú ní òjò ọ̀rọ̀ yẹn ni pé kò gbẹ̀ṣẹ̀ àmọ́ táwọn náà bá fẹ́ fún mọ̀ràn kí ni wọ́n fún mọ̀ràn lọ́dí ìbojú ni o yìí ló fà ní Albani tó ṣe pé wọ́n jẹ́ pò ló múra kankan tó jagun ìmọ̀ tó kó tí àbákọ̀tí àbúyẹ̀ pọ́nàmọ́sà bá kẹwàá bá ní wọn rahimah allah rahmatan basira kódà lásìkò wà nínú àfáà tinú tí ìríbi ṣàlàyé ìríbi ṣàlàyé ọ̀rọ̀ ìgbòjú pé kò dọ́nà ẹ̀ tó ríbi jagun rẹ̀ dáadáa bí wọn lásìkò yìí afẹ́ ìwọ̀n ìlú wọn wọ́n jà á débi tó lápẹẹrẹ ọkọ̀ tíra lẹ́yìn àwọn àfáà tó kún kọ tíra fún wọn lẹ́sìn àwọn náà tó kọ̀ míì mọ́ bá rí gbogbo ẹ̀ lọ́rí ká rọ́dọ̀lì mọ́fẹ́ tó wákọ́lọ́ àfáà sì bá wọn fa èrí mi bí àdé fi àsìmá àsìmá bí tàbí ìbákan lórí pé ojú àtọwọ́ kìí ṣe ìtàdínábì ti lámọ́lẹ̀ àdé fi ní pípò lálàáfíà subhanallah tí ẹ bá rọ́ ìkánnà àwọn alfáà wà ní Egypt abúlé àìlẹ́yìn ó sì kọ onídi mùjáládù kan tíra tó pọ̀ níwà láwọ́ tó ju tíra yìí ńlá lórí kan fi ṣàlàyé pé àdífì ó nìkan ò lálàáfíà àdífì ẹyọ kan ní o kálímọ̀ táwọn àfà bára wọn fà lórí ẹ̀ ṣẹ́gbà sí àgbà ní wá kọ jìbábùl mọ́rátùl mùsùlùmọ̀ tán àwọn àlùfáà tó kù lágbàáyé padàjọ́ àwọn àfà wà ní sọ̀rọ̀díyà àwọn bẹ̀rẹ̀ sí ní fún wọn létí àlọ́ràn yẹn àwọn àfà mi náà ní Egypt ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn àwọn àtúwà lò kọtíra قال الرد المفهم على من تشدد والزم المراه المسلمه بساتر الوجهيه عنوان لكم ولم يكتفي بقول اهل العلم انه سنه ومستحب تي ما غبي burúkọ ní ti ọlọ́mọ́sà bá wa sí dáadáa fún gbogbo àwọn alfáà wà tán jagun mímọ̀ tó gbogbo wọn ọ̀ni àwọn ẹ̀rí wọn múnádókò amọ́lẹ́nu ìwádìí tí wà ní kéèkéé ní ó máa jẹ́ sí ti wọ̀ lẹ́nu ìwádìí kéékèèké àyíké a kóbìnrin mùsùlùmí ó bójú ó dáápọ̀ ó bẹ́sìn mú pọ̀ ó súnmọ́ bẹ̀rù ọlọ́run púpọ̀ àmọ́ tí ò bá bò ó kò dẹ́lẹ́sẹ̀ tí ò bò ó kò dẹ́lẹ́sẹ̀ ni àmẹ́sìn ọlọ́run bá ní kí ó bò ó à ń ṣèjọsìn ní pẹ̀lú bíborí àbíbo ojú ìjọsìn láàfin ṣe bákan náà ṣe rí lẹ́yìn ojú tàwa wí táwọn láwọn àfáà kan ní kí sọ́nà yẹn àti ọwọ́ débi ọrùn ọwọ́ yìí gbogbo tó kù lára obìnrin tó bá ilé sílẹ̀ ẹlẹ́sẹ̀ lóbìnrin náà obìnrin tí ń sí ọrùn lẹ̀ tó sì ti bàlágà wọ́n kọ ẹ̀ṣẹ̀ fún obìnrin tí ẹwọ apá lásán yìí bí mo ti wọ́ yìí obìnrin tó bá wọrú jàlámíà báyìí kódà kó gùn fi nǹkan kan bú orí rẹ̀ báyìí wá apá ìwà ọ̀rá sílẹ̀ ẹnu bí ó sílẹ̀ yìí wọ́n kọ ẹ̀ṣẹ́ lẹ̀ fún láti kó síbí ìsíbí ilẹ̀ kó sí ibi báyìí débì ipò sílẹ̀ báyìí ó sì mọ́ wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin wa ẹ̀yin wa ẹ̀yin ìyá wa tí ẹ̀ tí ìmọ̀ gbogbo ara yín tàmà sọ̀rọ̀ èyí wọ́n sì ní wọ́n pàdé bí títí kọ mọ́ sálámà sí wọn kọ máa ní ìlú ọ̀lọ́pọ̀ wáyé lẹ́sẹ̀ ibi kọ́ mú kí wọ́n lẹ́lẹ́sẹ̀ àìtẹ́ ló fi ọlọ́run lọ fi di ẹlẹ́sẹ̀ so gbogbo àwọn obìnrin tá a bá mọ̀ ẹ̀dàpọ̀ ẹja mọ̀ kí ọ̀rọ̀ fún wọn obìnrin gbọ́dọ̀ gbogbo ara rẹ̀ ìtàn pè ní fèsì tó bèèrè ní ìsílẹ̀ òní báyìí òní báyìí ẹ̀rí báyìí fèsì nù ọwọ́ láti yà yìí débì yìí gbogbo èyí tó kù tó bá ire sílẹ̀ haramu ni ìmí ìdáhùn àfáà tó wá ń fà níbi àwọn gidigiṣẹ́ kankan tí àwọn yíò náà dandan ní kó àwọn kọ̀ọ̀kan náà fà yìí mara wọlé kọ́lọ̀ mọ́ṣáà fún wa kọ́lọ̀ gbogbo ẹ̀yọ́ obìnrin mùsùlùmí ẹ̀dàkùn èyí tí wá mọ́ bàwà ní jẹ́ ni pé ẹwà ara àwọn ọmọ ilé kéwú náà wà bá ẹwà ní mọ́ra àwọn ọmọ ilé kéwú máa wò pé àá táwọn ọmọ ilé yi. náà sì làwọn ilé yìí gbogbo omi wọ́n ní gbogbo yi táwọn yìí kò torí àwọn elétèkéte wọ́n tún lè gẹ́bi tá ti ní kí sọ́rọ̀ ẹ̀ pé ọkọ̀ bọ́ finally akim kutubi agree with ndigo àwọn orí rẹ̀ dàrú sani agree pẹ̀lú òní nínú látọ̀rọ̀ àbú òríra nǹkan sì kọjú sí ni finally akim kutubi agree pẹ̀lú òríra nǹkan sì ọ́ ni ìsì máa agree pẹ̀lú òdírù ní gbogbo àwọn oríkú ìdíkọ́ kò sínú ẹ̀sìn ìríkù ìmùdírù yóò bèbè kò sínú ẹ̀sìn mùsùlùmí kan ò sì gbọdọ̀ sọ pé kò sínú ẹ̀sìn ẹni tí ó ní òsínú ẹ̀sìn náà lẹ́ni tí ma bá dàbí wọn lọ́wọ́ ààrẹ ẹ̀sìn ló wà bọ̀ tó wá jọ́ ọ̀ràn yẹn àbí ò jẹ́ ọ̀ràn yẹn àwọn onímọ̀ ọ̀nà ṣe Ah, ìbéèrè tó béèrè ni pé èyàn lọ rí kí o lẹ́yìn àwọn tàwọn kájú kírun alébìyàn tí wọ́n kájú kírun wà náà sí máa bá wọn pàdé wọn gbàgbé níbi tàṣáhùbù wọn wọn wá kí tàṣáhùbù dé gbogbo ibi tó yẹ ká máa kéde àwọn tí wá sálámù ṣé káwa náà kájú sálámù ni àbí káwa parí tàṣàmù tí wá èyí tó lékè lọ́rọ̀ Allahu a'lam ò ní pé káwọn parí tàṣàmù títí wá ká parí kí ni tàṣàmù títí wá bákan náà ká wá pàkíyèsí wa gbogbo ẹni tẹ́ bá ń kírun lẹ́yìn rẹ̀ tí n bá ti ń kánjú débi pé àwọn orígun kan kò yanjú níbi ìrun lẹ́yìn rẹ̀ wò pé ó rùkú kò padà dìde dúró tó fi lọ sórí sùjúd ẹkú ẹkú lẹ́yìn rẹ̀ àbí sùjúd láàrin sùjúd méjèèjì kò tí ẹ̀dùnkú sí ní rárá ẹkú lẹ́yìn rẹ̀ gbogbo àwọn èèyàn bá wọn agbọ̀gbọ̀ ṣọ́ra wa kú ní ọ̀dọ̀ wọn ni ọlọ́mọṣáṣà ní kò rárá fẹ́ni kankan wọn náà tààlà wọ́n ní pé báwo Ah, àwọn méjì yìí kírun ẹnìkẹta fẹ́ jọ ìyẹ̀wà ó dàbí bí mo rí pé in tí ó bí kíní ó ní òjò fíìmù kan báyìí táwọn kan bí kíní tó fi kọ́yẹ̀ lẹ́kọ̀ọ́ sáàlì kìí ṣe tí ó dá o bọ̀ mẹ́sẹ̀jì rẹ̀ nìkan ló kàn ní ìyù tọ́wá ní ìlànà tó bá ṣúgbọ́n gangan ò ní pé a ní táàpù ẹnìyẹn kó wá sí ẹ̀yìn pé a máa lọ dúró ti lẹ́gbẹ̀ẹ́ oníwà fọwọ́ tì wá sí ẹ̀yìn àbí yóò rà wípé kí ní ọ̀nà kan mo rò pé èèyàn ní wọ́n fi ń béèrè báyìí ní sẹ́gbẹ̀ gbòòrò káàtì jọ ìrùn alọ́mọsá fún alágbòye ní tó bí ni pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní lásìkò anábì anábì kí irun òru ni wọn náà ìkan náà sọ ha bábá dé ẹgbẹ́ òsì tiẹ̀ ló tòsí ànábì bá fa wá sí ẹgbẹ́ ọ̀tún ìmí náà bá dé òun náà bá dúró sẹ́gbẹ́ òsì ànábì ànábì wá fọwọ́ ti àwọn méjèèjì tí mo sẹ́yìn ẹlọ́rin tó sáàfù sí ẹ̀yìn mo rò pé yòó ló bí ìṣe tí àwọn ẹni omi ṣe àlàyé àmọ́ bí ọ̀rọ̀ ṣòfò bá ti fẹ́ kó sáàfù nínú tó sínkù parí tó ṣe kí ní jama tó sínkù parí olùrọ̀ afẹ́ tó sáwà so ká ní ìta táàpù ẹni kọlẹ́gbẹ́ ìmọ̀mù pé ma wá sẹ́yìn ni àbá mọ́sẹ́gbẹ́ rẹ̀ ó wá fọwọ́ tì wá sí ẹ̀yìn gbogbo ẹ̀kù tí sí tó kọjá àlànà ẹ̀ ọlọ́wà wọ́n ní pé kí ìgbàgbọ́ àwọn lórí àwọn ah, ní kéré táwọn sọ̀hábà sí ń jà sómi àlùwàlá nílì ó dàbí pa àṣàlàyé lẹ́ẹ̀kan yàtọ̀ àbí ọrọ̀ kúrú nàbí omi àlùwàlá àwọn àlùbáríkà nílé wa blessing ni gbogbo àfáàwà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam gbogbo tọ́rọ̀ bá ní kíyàn rí nínú àfáàwà so àmọ́ láyé gbà ní oru mẹ́ẹ̀kẹ́ ní kó tọ́ ní sí wá ní orí àpapọ̀ parọ́kọ̀ fún aláìpẹ́ ní ọdún mélòó tẹ́nìkan ní tọba ilé sí kùránì rẹ̀ irun tọba ti bá mẹ́ pé irun ànábì irun ànábì gbọ́ gbogbo ọdọ bá ti ní irun gbàgbọ́ ní orí tọmọ ń kàrí dáadáa irun gbọ́ yóò mọ̀ jábọ́ sínú ó aláhọ̀pọ̀ wáwọ̀ irun kan ní àyè sí sorry abigini irun ní tó bá ti mọ́ ń ka nǹkan nínú tíra irun gbọ́ sọ wá patira nílé irun ni wá ń bẹ ebéèrè ìwà yìí nìsín tí wọ́n ká àdìbá yìí ti má patira ilé irun ni ó mọ bẹ́ẹ̀ kó wá níjọ́ mẹ́jọ kí ọ̀kan wá ní irun ànábì irun ànábì kọ́ irun ara mi ni so àmọ́ lásìkò ànábì àfáàrù ànábì àfáàrù ànábì ò ní àgbọ̀dọ̀ tábà ń rí gbà náà àlùbáríkà là fi mọ̀ wá èyí ò ní sábà bí jíjà sómi àlùwàlá tó ń jà sí omi àlùwàlá èyí ò ní sábà bí jíjà sí itọ́ tí wọ́n jà sí ètò ànábì sallallahu alayhi wa sallam. ó rà ìkébí iná ní adùn sílẹ̀ insha Allah ta'ala ọjọ́ tí lọ àti láwọn àyẹ̀kọ̀ọ̀kan Ani, àwọn ẹ̀yà sí ìjòkó kan àwọn náà tó wá ní ìgbésẹ̀ kan nínú abẹ́rẹ́ ọ̀rọ̀ náà subhanahu wa ta'ala mọ́sà bá kó bá wa forí sí ó sì jẹ́ àwọn onígbẹ̀ ìgbàlódé rẹ̀ ọ̀rọ̀ al-Qur'an al-Karim wa sallallahu wa sallam ala abdika wa rasulika Muhammad wa ala alihi wa sahbihi